ojú wa tó lé ojú wa tó kó. mo kí gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńlá ayé ìkànnì Àràbà rèé o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá afa hmm. akeem ló máa tún tú àwọn nǹkan kan afa akeem tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mo wó àfa ọlọ́run yìí àwọn ni wọ́n tú àwọn nǹkan kan ẹ̀dẹ̀ ti mọ̀ wípé tí àfa akeem bá sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan bàbá ẹ̀ máa ń wà objective lórí gbogbo analysis tó máa ń ṣe ọ̀rọ̀ fídíò tẹ́ fẹ́ wò yìí àfáà tú àwọn wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ kan nípa àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹlẹ̀ nàìjíríà tẹ́ ẹ̀ tí ì gbọ́ tẹ́yìn ò tí ì mọ̀ àfáà tú àwọn àṣírí kan nípa ohun tí àwọn fúlàní dáràndáràn àwọn iswap ohun tó fẹ́ ṣe pàápàá nínú ọdún tá a wà yìí hmm, nínú ọdún iléyà tó fẹ́ ṣẹlẹ̀ yìí tó fẹ́ ṣe yìí àfáà tún nǹkan kan ń pa ẹ̀ àfáà sọ̀rọ̀ nípa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ mọ̀ pé mo sọ nǹkan kan pé àfáà máa ń wà objective tí wọ́n bá ń sọ̀rọ̀ kí ni nǹkan tí bàbá yìí sọ kí làwọn nǹkan tí bàbá yìí tú ṣe rí fídíò yìí ẹ jẹ́ kí ó rìn kó trend dáadáa kó dé gbogbo àwọn ọmọ Yorùbá torí ọ̀rọ̀ tó jinlẹ̀ làfáà kìmù sọ nínú fídíò tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí mi nígbà yẹn lákòókò ṣùgbọ́n ẹ̀yin tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ máa lórí ọ̀fẹ́ láti wo ìkànnì àràbà ẹ mọ́ gbàgbé láti subscribe ẹ máa rí subscribe button yẹn lẹ́gbẹ̀ẹ́ ẹ tẹ̀ ẹ́ tẹ bá ti wá tẹ̀ tán ẹ máa rí notification bell kan náà lẹ́gbẹ̀ẹ́ subscribe yẹn náà ẹ tẹ̀ yẹn náà sí tẹ bá ti tẹ̀ ìgbàkígbà tá a bá ti wà lórí live show tàbá fi fídíò sórí ìkànnì yìí ẹ̀yin lẹ́ẹ̀jẹ̀ ni àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ máa rí àwọn fídíò yẹn wò ẹ má wàá jẹ́ ń dé ìnà pẹ́nu ẹ jẹ́ ń pe àfáà kí ìmúwọlé kí wọ́n bẹ̀rẹ̀ sí wá máa tú àwọn àṣírí tó tú aláwọn nǹkan kan wà tẹ́yìn ò tí ì mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá wo fídíò yìí ẹ tún túbọ̀ lóye ẹ̀ sí kí ni nǹkan táwọn ọ̀daràn wọ̀nyí ń gbìyànjú láti ṣe ńlẹ̀ Yorùbá gbogbo ẹ̀ pátá làfáà Akeem tú nínú fídíò tẹ́ fẹ́ wò yìí ó yá àfáà Akeem ẹ wọlé láti máa tú gbogbo àwọn àṣírí fún gbogbo àwọn èèyàn. a sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń wò wá gẹ́gẹ́ bí ẹni pé àfa ò fẹ́ràn alágbájá àfa ò fẹ́ràn tàmẹ̀lò pàápàá jùlọ Tinubu tó ń aspire tó fẹ́ ṣe ààrẹ àwọn kan wo Tinubu gẹ́gẹ́ bíi pé lóòótọ́ Yorùbá ni Tinubu hmm. Yorùbá lọ́kàn lóòótọ́ Yorùbá sì ni Tinubu. ojú tá a fi ń wo tí ń bẹ ńlẹ̀ yọ̀tọ̀ọ̀tọ̀ ni o ìròrí ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú tí sì ń bẹ ńlẹ̀ yìí ìròrí ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálukú ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè nàìjíríà kì í ṣe ti já alẹ́ tí mo wá mo wá pẹ̀lú àlàáfíà ni mi wá láti wá àtàkì ṣùgbọ́n mo fẹ́ kí ọlọ́pọlọ pípé wà máa yẹ́sà kárù ìlà olùlẹ̀ àlìbáàbì àwọn tí wọ́n bá ní làákàyè mo fẹ́ kí wọ́n máa fi làákàyè bá ọ̀rọ̀ mi bọ̀ kán sì máa fi làákàyè wọn ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ. láti 1960 làwọn oníranran èèyàn ti ń ṣe ìjọba bọ̀ lórílẹ̀ yìí 1966 àwọn ológun gbàjọba ní 1966 kí ló bí wàhálà tó ń ṣẹlẹ̀ láti 1960 tó mú kí àwọn ológun ọgbà ìjọba ní 1966 first first coup tó jẹ́ blooded coup in 1966 kí ló bí lọ́jọ́ náà lọ ẹni tó wá bí nígbà yẹn só ti kó lẹ̀ up to this moment. Uh, gbogbo ẹ̀yin brother sí wa sister sí wa ó bà wá nínú jẹ́ ó sì ń jẹ́ ìdójútì ìdójútì ah. Ido, that is that is Nigeria for you. Ṣé ẹ rí báyẹn? Ìdójútì ló jẹ́ <laughs> àwọn èèyàn ń pariwo wọ nàìjíríà nàìjíríà la fẹ́ èèyàn kan ló lè ṣe èèyàn kan ló lè ṣe èèyàn kan ló àwọn òjìyàn gbogbo àwọn tẹ́ tẹ́ gbọ́kànlé àtàwọn tẹ́ ń sọ pé òun ló lè ṣe òun ló lè ṣe òun ló lè ṣe àwọn ọba ń jiyàn wa alaikum salam wa rahmatullahi wa barakatuh gbogbo ẹ̀yin brọ́dà mi tẹ́ ń wọlé ẹ máa wọlé ṣùgbọ́n ojú títì ńlá ló jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan ṣé ká sọ pé kò sí ẹni rere láyé mọ́ ni àbí kò sí àwọn tí wọ́n ní ìpayọ ọlọ́run láyé mọ́ tí wọ́n bá fẹ́ gbé ètò ìjọba kalẹ̀ wọ́n ní kán jẹ́ kí mùsùlùmí ó ṣe tí mùsùlùmí tó bá jẹ aṣáájú kí kìrìsìtẹ́nì ó ṣe igbákejì tí kìrìsìtẹ́nì bá ṣe aṣáájú kí mùsùlùmí ó jẹ́ igbákejì. <laughs> ah olúwa ọba o wàláhì nàìjíríà ti collapse one nigeria already collapse And ọba ní if you are interested in one nigeria it left to you it left to you if you are interested in one Nigeria it's left to you but I personally I disagree with one Nigeria and I will never ever support one Nigeria again. I will never ever support one Nigeria again. If you are interested in one Nigeria, it's, it, that is your own decision níbi tí mo bá rìn àjò mi délé ní ẹni ọba lòun fẹ́ ní wọ́n nàìjíríà ṣùgbọ́n màá máa gbàládùn àpé ogun tí ń ṣẹlẹ̀ nínú wọ́n nàìjíríà tó lọ fẹ́ yẹn gbogbo ẹ̀ ní ọmọ bá ọ that is mm-hmm. kì í ṣègbè kì í ṣàdúrà gbogbo tó bá jẹ́ pé bí wọ́n nàìjíríà wọ́n nàìjíríà tí ẹ̀yin sọ pé ẹ fẹ́ yẹn tó bá jẹ́ pé bó ṣe yẹ kó rí náà báwọn àwọn orílẹ̀-èdè yòókù ṣe rí ni wọ́n nàìjíríà tẹ́sọ pé ẹ fẹ́ yẹn ṣe gbogbo tí ń ṣẹlẹ̀ lábẹ́ wọ́n nàìjíríà yìí pátá gbogbo tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ pátá gbogbo ẹ̀ náà ni ọmọ àbáwọ̀ náà. àwọn àwọn tí wọ́n wà nínú àwọn àwọn tí wọ́n wà ní under the under under the custody of these terrorists and bandits látijọ́ tí wọ́n ti kọlu railway, train, moving train from Kaduna to, to Abuja. Àwọn èèyàn yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ up to this moment, a sọ nǹkan kan nípa wọn mọ́. A sọ nǹkan kan nípa àwọn èèyàn yẹn mọ́ up to this moment. Àwọn èèyàn people are in captivity. Eh, people majority of people are in captivity àwọn èèyàn ń bẹ nígbèkùn boko haram wọ́n ń bẹ nígbèkùn bandit àárọ̀ yìí àwọn tí wọ́n wà nígbèkùn àwọn tí àwọn tí àwọn bandit àwọn terrorist wọ́n kọlu train wọ́n fi léde láàárọ̀ yìí pé àwọn tí ń bẹ ní àkàtà àwọn àwọn fún ìjọba ní bóyá forty seven forty two hours àbí forty seven wọ́n láwọn fún ìjọba wọ́n ti fún ìjọba ní gbèdéke láàárọ̀ pé àwọn á bẹ̀rẹ̀ sí ní máa pa wọ́n láàrin ultimatum tí àwọn fún wọn lánàá májúmẹ́ẹ̀dẹ́ wọ́n lọ jákùjẹ́ prison wọ́n lọ jákùjẹ́ prison wọ́n lọ àtáàkì kùjẹ́ prison the hardened the hardened prison in this country prison tó le jù tó lágbára jù lórílẹ̀‐èdè yìí àwọn kan sì láyà àwọn lọ dojú àwárí àrí wọn rí ẹnìkan kan pa nínú wọn wọn rí ẹnìkan kan mú nínú wọn all the prisoners all the terrorists in the prison are set free sáà ti wọ́ ṣé àti wọ́ téèyàn kan bá wá jáde tó sì ń sọ̀rọ̀ nípa pé wọ́n nàìjíríà wọ́n nàìjíríà wọ́n nàìjíríà ó yẹ ká rí i pé nǹkan kan mìíràn ti ń bẹ lábẹ́ tẹ́ni ẹ̀ ń sọ. ó yẹ ká rí i pé ah, nǹkan kan mìíràn tó yàtọ̀ sí ìfẹ́ títí mẹ̀kúnnù ó ń bẹ lábẹ́ tí ẹni tó bá ń pariwo wọ́n nàìjíríà wọ́n nàìjíríà wọ́n nàìjíríà ẹ jẹ́ àronú ẹ jẹ́ àronú kọjá ẹ máa mo máa ń sọ pé mo ló máa sọ mo máa ń tẹnu pé wà máa ń yẹ̀sà ìlà húlù albab. a single terrorist Boko Haram wọn rí pa. báràkì ó ń bẹ ní ẹ̀gbẹ́ kùjẹ́ prison o báràkì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kùjẹ́ prison o. so àwọn àwọn military tí wọ́n wà ní Kuje prison wọn à ní tí wọ́n lè fi communicate ifá àtọwọ̀ káti ẹ̀wá tó pé báràkì gan ó dènà díẹ̀ sí Kuje prison àwọn military officers tí wọ́n wà níbẹ̀ wọ́n rí communicate pẹ̀lú àwọn other soldiers láti mobilize within two hours tí wọ́n fi operate no any military officer show up láàrin two hours láàrin two hours tí wọ́n fi operate kò sí ah nǹkan ṣe wá. tí mo bá ń sọ̀rọ̀ lórí nǹkan i have my reasons and i do i do reason a lot èmi yìí kàn ṣàdédé jáde kí n sọ̀rọ̀ i do reason a lot tí mo bá sọ̀rọ̀ tí mo bá padà jáde tí mo bá padà apologize i do reason a lot èmi yìí ro èmi ò kí n ṣe nǹkan tèmi dogmatically i do reason a lot ibi tẹ́lòmíì ibi tó pọ̀ ní èèyàn ò lè ronú dé mo máa ń ronú kọjá bẹ̀ mo máa ń ronú kọjá bẹ̀ èmi yìí dẹ̀ ronú tara tèmi nìkan mi ì ronú mi ì ronú pé bóyá torí extra benefit tí màá rí lára kan kí n wá ti torí ẹ̀ gbé òdodo kalẹ̀ I will never say it I will never do it. so uh, so àwọn military officers wa wọn à ní walking talking just ordinary working, talking tí wọ́n á fi communicate tí wọ́n á fi communicate àwọn other barrack pé we we we need reinforce we are attacked by so so so by by aswa by your attack by terrorists ordinary walking talking they cannot use ordinary walking talking to communicate other barracks in order to reinforce àwọn terror àwọn àwọn terrorists tí wọ́n lọ attack inú wọn wá dùn àwọn ni dáwọ́látún islamiyya bákìyà dáwọ́látún islamiyya bákìyà ẹni tí wọ́n ń sọ nìyẹn the meaning of that Arabic language the meaning of that language they they have spoken in that video dáwọ́látún islamiyya bákìyà dáwọ́látún islamiyya ẹni tí wọ́n ń sọ ẹni tí wọ́n ń ni pé ọlá Islam ṣẹ́kù ọlá Islam ṣẹ́kù ọlá pé ọlá ìlú ọlá Islam ó sì ṣẹ́kù ìlú ọlá that is the meaning of that language daulat islami abakiya daulat islami abakiya ní tí wọ́n sọ nu fídíò yẹn nìyẹn are you a muslim ẹ̀yin tẹ́ ń pariwo àwọn tí wọ́n ń pariwo daulat islami abakiya are you a muslim àkọ́kọ́ àwọn tí wọ́n torí pé mo ń padà bọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ ní alẹ́ yìí ẹ dákun ẹ bá mi share program yìí ẹ bá mi invite ọ̀rọ̀ pọ̀ ní alẹ́ yìí mo fẹ́ share àwọn mo fẹ́ share àwọn ọ̀rọ̀ àṣírí kan fún wa lóde ètò lálẹ́ yìí torí àwọn èèyàn rí fídíò yìí níbi táwọn tẹ́rọ́rìsì yẹn ti ń pariwo ṣùgbọ́n lárúbáwá ni wọ́n ń sọ wọ́n ń sọ mọ́tò wọ́n yìnbọn wọ́n wá pariwo dáwọ́lájúlì islamiyah bakia dáwọ́lájú àmì ẹ̀rí muslim ṣùgbọ́n ọlọ́run ní jẹ́ kí n ṣàbòsí láyé mi mi ò ní ṣàbòsí fún ẹ̀sìn tí mo ṣe mi sì ní ṣàbòsí fún ẹ̀sìn mi ẹ̀tọ́ oníkálukú ká pé fúnra wa ni èyí tí mo dúró lé lórí nìyẹn mi ní tọ tẹ ẹ̀tọ́ kristẹni mọ́lẹ̀ mi ní tẹ ẹ̀tọ́ traditionalist mọ́lẹ̀ mi sì ní gbà kí àwọn náà tẹ ẹ̀tọ́ islam mọ́lẹ̀ àjọ lè tẹ ẹ̀tọ́ ara wọn mọ́lẹ̀ ni kóníkálukú oníkálukú kó dúró oníkálukú máa máa ṣẹ̀ṣẹ̀ láì ní sí ìnira kankan fún anybody ẹ̀yin ń pariwo dáúdá tẹ̀lé islamí ọba kíyà pé ọlá islam ọ ṣẹ́kù ọlá islam máa ṣẹ́kù ọ gbọ́dọ̀ ṣẹ́kù ìyẹn ni pé so ẹ fẹ́ fi islam bojú láti máa tako ìjọba ibi tí wọ́n kọ́ ti fẹ́ bẹ̀rẹ̀ ni o àwọn terrorists tí wọ́n tí àwọn tí wọ́n ń bẹ níjọba fàyè gbà because people in government allow these people to attack the masses. People in government allow the bandits to kill people people in government allow the terrorists to kill people to kill the masses to, to kill the poor masses people in government allow allow allow all these all all, all the yeye all the yeye uh, yeye terrorists all the yeye bandits to kill poor masses is unfair is unfair àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn àwọn èèyàn yìí they are in government they are the people ruling you they are the people ruling you. people in support of this terrorist group people in support of this bandits people in support of these criminals are the people ruling you within two hours káwọn èèyàn lọ kọlù Kuje the the the hardest prison in this country ẹ̀gbẹ́ in ni prison wà when they operate in two hours tó bá jẹ́ pé ordinary citizen on armed citizen àmọ́ bí wọ́n say máa attack it you want pa power. a bí wọ́n ṣe máa àtàkì innocent people láàrin ìgboro tí wọ́n lọ kó sọ́jà wọ́n á máa fi àwọn sọ́jà ọmọ halẹ̀ àwọn ọlọ́pàá ọmọ halẹ̀ mọ́ ordinary citizen láàrin ìgboro sọ́jà ọmọ halẹ̀ mọ́ wa sọ́jà ọmọ halẹ̀ àwọn ọlọ́pàá ọmọ bọ́ ọmọ halẹ̀ mọ́ ordinary citizen àwọn kan àwọn àwọn tí ó yẹ ká halẹ̀ mọ́ àwọn tó yẹ kí wọ́n attack wọ́n operate láàrin two three hours wọn ọ̀rẹ́ nìkan kan challenge authority wọn àwọn kan àwọn àwọn àwọn àwọn kan bẹ ní àwọn military àwọn sọ́jà ń bẹ ní sáfíìsì o ṣé wọ́n sá lọ ní àbí wọ́n withdraw kó lẹ́nu sẹ́ ṣé wọ́n sá lọ ní àwọn sọ́jà tí wọ́n wà ní tí wọ́n wà lẹ́nu iṣẹ́ náà kò tí incident ń ṣẹlẹ̀ níbo ni wọ́n wà so kò sí nẹ́tíwọ̀kì tí wọ́n á fi communicate àwọn èèyàn wọn subhanallah ijalamolayamut we are no longer safe again we are no longer safe at all now wọ́n ti attack wọ́n ti for prison all the terrorist group all the terrorists tí wọ́n ń bẹ látìmọ́lé wọ́n ti wà nínú àwọn náà ti fẹ́ wọ́n ti wà nínú ògbòrò àjọ máa sọdún iléyà ni gbogbo àwọn criminals tí wọ́n ń bẹ nínú cell àjọ máa sọdún iléyà ni gbogbo yìí nìtẹ́ ti máa kírun tó ní kálukú ti máa kírun you have to be very very careful lọ́dún tuntun tá a fẹ́ ṣe because they have mission they have mission to carry out gbogbo ilé yàtọ̀ abẹ́ ṣe ìkọ́nìkàlùkọ́ wà very very careful ni o reason reason behind that Kuje prison break hmm, a máa kiri ìdí o kọ́nìkàlùkọ́ wà very very careful. kóníkálukú wà very very careful gbogbo àwọn bandits máa kí yídì lọ́dún yìí o terrorists máa kí yídì pẹ̀lú yín o because wọ́n ti kó nínú prison wọ́n dẹ̀ ti wà nínú ìgboro nínú mission tí wọ́n dẹ̀ fẹ́ carry out òun náà nìyẹn kí la ti wá fẹ́ ṣe. kí la ti fẹ́ ṣe. lẹ́gbàá láyé Jonathan tí wàhálà yìí lé tó bẹ̀rẹ̀ tó lé kókó à ń pariwo pé kí wọ́n try pé tí Buhari bá débẹ̀ ọ máa rí ṣe tí Buhari Buhari náà débẹ̀ ó wọ́ọ̀sì ó wá wọ́ọ̀sì sí i. ẹ dákun Jonathan PDP regime wọn à rí nǹkan kan ṣe APC regime láwa yìí o ta nígbàgbọ́ pé tí Buhari bá débẹ̀ APC àwọn PDP ọmọ lọ pọ́n náà dá wàhálà sílẹ̀ kí PDP ọdí PDP must go PDP must go PDP must go Jonathan must go alé wọn gbogbo nǹkan la fi bá wọn jà gbogbo ayé ló bá wọn jà gbogbo ọmọ Nàìjíríà ló bá wọn jà pé kán máa lọ pé àwọn náà ń fogún jà wá alé Jonathan lọ torí pé nǹkan ọ̀dà torí pé ayé burú sí torí pé ìjí nípa ìgbé nípa bọ́ǹbù sísọ alẹ́ Jonathan lọ alẹ́ káwọn APC Jonathan Jonathan and his PDP members alẹ́ gbogbo wọn lọ alẹ́ kékeré ọmọ ké Buhari ọmọ àbọ̀ Buhari and his APC people wọ́n wọlé wá. láti ìgbà tó ti débẹ̀ what is our achievement nínú orísìn tàbí ní tàbí fẹ́ kí tàbí fẹ́ kí Buhari kó ṣe ìjọba nígbà náà nínú orísìn yẹn náà ni pípa tí wọ́n pa àwọn èèyàn bọ́ọ̀bù tí wọ́n lù pé Buhari jẹ́ ológun ó máa capture wọn ọ máa gbìyànjú látara àṣeélẹ̀ tó ti ṣe ń gbà kan báyìí tá a rí fírífírí ohun pẹ̀lú ìdí àgbọn alẹ́kọ́ máa bọ̀kọ́ wá sí ọwọ́ awọ́ òsìsìn kí wàá ní rísìn tó ń bẹ lébẹ̀ ẹ máa gbọ́ rísìn ẹ lálẹ́ yìí tí ò fi work Tinubu lóòótọ́ ilẹ̀ Yorùbá tá a bá ní káwọn tí ń bẹ ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ Yorùbá lọ́kàn tá a bá sì ní tá a lọ́yẹ kọ́kàn nílẹ̀ Yorùbá Tinubu lọ́yẹ kọ́kàn we are not against I'm not against anybody but I'm against bad governance I'm not hate anybody but I hate bad governance tinu ilẹ̀ Yorùbá lọ́kàn lóòótọ́ accepted àwọn tí wọ́n ń pariwo ìtì ah, mẹ́mílẹ̀ yìí kì í sọ̀rọ̀ já o mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi yé o àwọn onílàkàyè wà máa yàsà kárù ìlà ulul albab mi ní ṣàbòsí èèyàn ẹni ó bá ti ṣàbòsí mi ó kù ọkọ lọ́hùn mi ma mi ní ṣe wo mi ma Tinubu débi pé ń sọpọ́ọ̀tì ẹ̀ èmi ò sọpọ́ọ̀tì olóṣèlú kankan láyé tèmi mi ń gbọ́ olóṣèlú kankan lọ́wọ́ rí mi ń sàyẹ́tẹ̀lẹ̀ olóṣèlú rí mi ń dẹ̀ ní favourite I have no favourite among them ṣùgbọ́n níbi tí nǹkan dé dúró lẹ́nìí ta ló lè ṣe ẹ sọ fún mi níbi tí nǹkan wọ́ọ̀sì dé lẹ́nìí ta ló lè ṣe Buhari tó ti ṣe military tó ti ṣe military president rí ó ṣe tì Buhari military president sí tó tó tó promise tó fi gbogbo nǹkan búra tó ń promise wa ó promise wa ní refinery ó promise wa ní employment ó pro kí náà promise wa kí ni Buhari gẹ́gẹ́ ó promise wa Buhari is a Muslim sọ yẹ ká bá mùsùlùmí débi kó sàdé nǹkan mọ́ musẹ́ àkọ́kọ́ nínú tí ń bí èmi nínú nìyẹn ní gẹ́gẹ́ bí mùsùlùmí a ní ayatul munafi salas nǹkan mẹ́ta láàfin ma pò kí èèyàn onímọ̀ náà fi kí ẹ̀dá alájàbàgébé ẹ̀dá isa hadasa kazaba onímọ̀ náà fi kí ẹ̀dá tó bá sọ̀rọ̀ irọ́ lè máa bá ní ọ̀rọ̀ rẹ̀ tonímọ̀ náà fi kí ẹ̀dá tó bá sọ̀rọ̀ fún yín ẹ padà gba pé irọ́ ní irọ́ ní pa àmì mẹ́ta nǹkan mẹ́ta lẹ́ẹ̀fì máa dá isa hadasa kazaba. gbogbo àwọn àdéhùn tí wọ́n ṣe fún wa nígbà tí bàbá Buhari lọ gbé tí bàbá Tinubu lọ gbé tí wọ́n lọ gbé eh, eh, tán lọ gbé Buhari wa àdéhùn tán ṣe fún wa mélòó nínú àdéhùn yẹn ni wọ́n pé ṣe náà ló ni sọ́nà lọ dáa ni ṣé employment ni wọ́n ṣe ni ṣé refinery ni wọ́n ṣe ni mo ń sọ lẹ́ẹ̀kan sí I don't hate anybody but I hate bad governance I àìhé ìwọ ti wọ àbá àtọwá yìí sọ pé kí lọ́kàn mi lórí ọ̀rọ̀ governance ọrọ̀ ajé tí ń bẹ nílẹ̀ yìí àjọ níní e, ètò ìṣèlú àjọ àjọ níní àjọ mo ní access orí àga tí Buhari wà yẹn èmi náà ni I have access to, to sit in that power I have access to, to, to sit down in that seat I'm a Nigerian bó tiẹ̀ jẹ́ pé I don't want to I don't I I I don't want to be a Nigerian again àga tí Buhari wà yẹn àjọ ní access sí ni àjọ níní mineral resources orílẹ̀-èdè yìí àjọ níní àjọ níní so therefore I have access to say my mind. èèyàn kan ò lè so mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá pàápàá jùlọ Shehu ahmadu Ladeeb àbá mi ni wọ́n aṣáájú mi ni wọ́n mo rí fídíò wọn kan nírọ̀lẹ́ yìí mo wò wọ́n pé àwọn àbá wa ṣùgbọ́n kò sí tó burú nínú kákàlábà lórí tó bá dáa bẹ́ẹ̀ ni lórí tó dáa àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin kì í ṣe gbogbo ìgbà náà ni fatu àwọn lọ́mọ ń bára mu so alẹ́ halaba àfà àfà labib wọ́n lè lọ wọ́n láwọn fẹ́ ẹni buhari ni ẹni tinubu òní lọ́kàn òní kájẹ́ kó ṣe wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n láwọn ti sọ ṣùgbọ́n mi o i i i personally i Hakim abdulhakeem amafe ọlárọba i disagree i disagree to follow or to give Tinubu support. I disagree. Bí mo disagree yeah. mi ń allow me ń sọ authoritatively fún ẹnìkankan láti lọ dìbò fún Àtíkù torí pé gbogbo àwọn tí wọ́n as aspire yìí kò sẹ́ni one. Concerning Kò sẹ́ni rénu That is fact tèmi nìyẹn kì í ṣe Tinubu nìkan tá a bá ní ká wò ó gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú fídíò yẹn tí wọ́n ṣe nírọ̀lẹ́ yìí ìyẹn àṣẹṣẹ́rù eh, eh, labib àgbáyì kọ́lọ̀ jẹ́ kẹ́mi wọn ogun kọ́lọ̀ bá mi ṣe wọ́n dáadáa kọ́lọ̀ bá mi ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ̀ dákun máa fi kú y'a pa wọn àbá àwọn àdìsùn máa lórí eléyìí o àlè rìn àlè rìn lọ́nà kan náà èmi o èmi o èmi o pẹ̀lú nǹkan ti bàjẹ́ kọjá àyè nǹkan ti bàjẹ́ kọjá akátó wa máa risk life ara wa for eight years ọdún mẹ́jọ mi tí èèyàn bá jìyà ìyà oṣù kan péré yọ gbàgbé yọ gbàgbé pọ̀npọ̀ ayé ìyà ìyà ìyà máa sọmọ ìyà ara ni ìyà jẹ́ ìyà ìyà ìyà ìyà ìyà jẹ́ tó dá lára ni ká wá tọ another eight another sufferness another eight years sufferness. another eight years so ká tó wá máa retí èmi ò èmi ò ètò so èmi nígbàgbọ́ pé opinion ti tiwọn nìyẹn oníkálukú ló sì ní access láti sọ opinion rẹ̀ wọ́n ní Tinubu ni àwọn fẹ́ kọ́ ọmọ Yorùbá ó tẹ̀lé pé òun lọ́kàn torí pé Yorùbá ni káwọn ọmọ Yorùbá tẹ̀lé ṣùgbọ́n o for me o for me o for me o àwa nínú ọmọ ilẹ̀ onílẹ̀ Yorùbá lénìí àwa àwa tí a nígbàgbọ́ nínú pé ẹnìkankan ò lè rí tí ń bẹ ńlẹ̀ ìṣe mọ́ àwọn ọ̀tẹ̀lẹ́nìkankan o torí pé <clears throat> ẹ jẹ́ n sọ fún yín àti àti APC àti PDP wọ́n trade wa ni they are just trading us tí APC yìí bá ṣèjọba àwọn PDP gba contract ṣé ẹ bí PDP ò gba contract ni àwọn PDP àwọn APC jẹ́wọ́ wọ́n fún PDP ní contract wọ́n láì wọ́n fi ẹ lọ sí Ìkirè ní Ìkirè ọmọ Ìkirè ni mí ọ̀nà tí wọ́n ń ṣe lọ́wọ́ ní Ìkirè as reference ọ̀nà tí wọ́n ń ṣe lọ́wọ́ ní Ìkirè PDP ni wọ́n gbé contract rẹ̀ fún ẹ lọ sí findings ọ̀nà tí wọ́n ń ṣe lọ́wọ́ ní Ìkirè ṣé bí APC ló wà níjọba yìí ṣèjọba lọ́wọ́ kí ló tí wọ́n gbé tí wọ́n lọ gbé contract fún PDP wọ́n trade yìí wà ní tó bá jẹ́ pé PDP náà ló bá padà ló bá wọlé APC máa gba contract wọ́n kàn trade wa the same people the same set of people in APC today are the same set of people in PDP tomorrow why stressing ourselves why stressing ourselves why stressing ourselves we have to be focused ojú ọ̀nà lẹ́yìn táwọn wà yìí ojú poro táwa ti dúró lé lórí yìí on self Yorùbá self determination on Yoruba nation. I don't believe any politician again. I, I, I, I, and I don't believe in one Nigeria again because one Nigeria is not, is not working at all. It's not working at all. And I, I also, I also don't believe in any party again, irrespective of, of any party, irrespective of any, any fucking party. mi nígbàgbọ́ ọ̀nà bájì kankan ọba jẹ APC ọba jẹ PDP ọba jẹ AAPP ọba jẹ ANPP ọba jẹ ANB NABDB NAB NAB lọ́pọ̀lọpọ̀ wọn NAB ANBDB. wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ń ṣe wá bí omi ìṣẹ́wọ́ so tọ́rọ̀ bá rí báyìí tọ́rọ̀ bá rí báyìí kí ni ta fẹ́ ṣe kí ló fẹ́ jẹ́ ọ̀nà àbáyọ Hehehehe <laughs> ẹni tí ń bẹ ńlẹ̀ yìí tó bàjẹ́ yìí ẹni tó bàjẹ́ yìí wọ́n fi nàìjíríà wọ́n fi ń wé èkó ẹ má fi nàìjíríà èwo nàìjíríà ẹ má fi wé èkó Tinubu ó se gbá lẹ́kọ̀ọ́ ó ṣàwó lẹ́kọ̀ọ́ ó ṣe kó bá wà sásùn lẹ́kọ̀ọ́ ó ṣe ó ṣe ó ṣàwó. Ah. <laughs> ọ̀rọ̀ nàìjíríà kọjá ọ̀rọ̀ èkó ọ̀rọ̀ nàìjíríà kọjá ọ̀rọ̀ èkó àwọn senators wa ẹ rí pé wọ́n máa ń sùn ní house ni <laughs> wọ́n máa ń sùn ní ah, àwọn senator wa kan kí n má ẹnì kankan wọ́n bá ti tẹ wọ́n bá ti ṣe bìlà báyìí oorun ní wọ́n bá ti kọ́dé wọ́n bá ti gbé newspaper síwájú ní house. à ń gbọ́ báyìí pé wọ́n fẹ́ ṣòfin lórí omi omi wa wọ́n fẹ́ ṣe òfin lórí omi omi títún bẹ nílẹ̀ Yorùbá pé omi o gbogbo àwọn omi tó yílẹ̀ Yorùbá po pé ọmọ ọmọ ó máa wà lábẹ́ àbí àṣẹ federal government you no longer have access to your water again àwọn federal government náà máa pàṣẹ omi àwọn port àwọn omi tó yí apò àti gbogbo mineral resources ti mẹ́rin nínú omi àwọn sẹ́nítọ̀ yìí ti ń bẹ lábùjá tán kọ́ tán lọ àwọn dẹ̀dẹ̀wẹ̀ tán wá kàn jókòó sí kalẹ̀ wọ́n á kàn jókòó sí kalẹ̀ wọn à sponsor bíìlì bíìlì mélòó làwọn sẹ́nẹ́tọ̀ yìí sponsor bíìlì mélòó ni wọ́n takò. bíìlì mélòó làwọn senators àwọn gọ́ra àwọn senators yìí àwọn honorable wọn à sponsor wọn à sponsor bíìlì kankan wọn à takò bíìlì kankan wọn dẹ̀ ń gbé bíìlì yẹn kiri wọn dẹ̀ wà ní house pé gbogbo àwọn omi torí pé kò sí omi omi wo níbẹ̀ ní north àwọn desert area omi wo ló wà ní north kò sí omi ní north àwa náà la lomi wọ́n tó ti ń ṣe wọ́n ti gbé bíìlì yẹn kalẹ̀ báyìí láti ayé Bukola Saraki ni wọ́n ti ń gbé bíìlì yẹn ni wọ́n ti fẹ́ sponsor bíìlì yẹn Bukola ò sáìn rẹ̀ tó fi kúò tó fi kúrò lórí tó fi pàkẹ́ẹ̀tì sí ti yẹn as senate president Bukola ọ̀sáyìn bíìlì yẹn Bukola ọ̀sáyìn rẹ̀. the same people wọ́n ti ọtí ń sponsor bíìlì yẹn báyìí o àwọn adẹ́dẹ́ rẹ̀ tẹ́jẹ́ sẹ́dẹ́dẹ́ tẹ́pẹ́ sẹ́ni àwọn sẹ́nítọ̀ tẹ ẹ̀yàn láti ní constituency oníkálukú àbọ̀wò ni wọ́n ń fún yín àbọ̀wò ni wọ́n ń fún wa. <laughs> ah ọmọ ga o hmm. ẹ dákun ọ̀rọ̀ yìí gbà ká ronú dáadáa ọgbà ká ronú dáadáa àjọ eh. yan Buhari síbẹ̀ ni àjọ dìbò ni kójà àjọ àjọ dáwó ni torí pé nígbàtí Buhari máa ṣe ààrẹ kò lówó lọ́wọ́ bàbá Tinubu ló gbé wá tán bẹ̀rẹ̀ sí ní tọrọ owó fún un pé ká máa dá pé owó wa náà náà máa fi selection ẹni ọba ní five naira ẹni ọba ní five hundred tí wọ́n gbé àkáǹtì kalẹ̀ nígbà náà lọ́hùn tí oníkálukú ń donate owó fún Buhari pẹ̀lú ìfẹ́ tẹ́nì kọ̀ọ̀kan wá ní sí Buhari gbogbo ala donate owó táà dẹ̀ ń ṣe sí bàbá sí bàbá àṣeyà tí ni. ṣùgbọ́n tí ọba ti tásìkò àti su tọ́ba tó fùrọ́ máa là àwa ọ̀hún àwa tá a dìbò ọ̀hún ni wọ́n sọ pé bàbá làwọn ò ní ìgbàgbọ́ kíkún náà wa wọ́n yẹ gbogbo àwọn èèyàn wọn sí top top post wọ́n challenge authority wọn pé bàbá kí ló dé ẹfẹ́ tó jẹ́ pé àwọn èèyàn yẹn nìkan lè yàn bẹ́ẹ̀ débì fúlàní bẹ́ẹ̀ débì fúlàní bẹ́ẹ̀ débì fúlàní ó ní àwọn tó ń trust nìyẹn àwọn tó ń trust nìyẹn ṣùgbọ́n nígbà tá a fẹ́ dìbò tí wọ́n ń wá sílẹ̀ Yorùbá wọn á sọ fún apá àwọn trust wa nígbà yẹn wọn á sọ fún wa wọn láwọn àwọn nígbàgbọ́ náà wá pàwọ́ la máa gbé àwọn campaign tí wọ́n ń ṣe nìyẹn o ṣùgbọ́n nígbà tán tí wọ́n débẹ̀ tán wọ́n ní àwọn ò trust ẹ̀yà míì yàtọ̀ sí ẹ̀yà wọn lọ́jẹ́ káwọn ọmọ fi wọ́n sí tọ́ pé àwọn wọ́n challenge wọn náà ẹ lọ bèrè pé bàbá gbóhùn la bẹ́ẹ̀ débì fúlàní navy olórí àwọn navy fúlàní olórí àwọn air force fúlàní olórí àwọn sọ́jà fúlàní olórí àwọn police fúlàní eh, akata general fúlàní eh, kéde kan eh, auditor fúlàní kéde kan pọ́ńtẹ́ bá dé gbogbo port tẹ eh, ninety percent tẹ bá dé nnpc ninety percent of their director they are fulanis let, let me say ninety-five percent. can you ninety ninety-five percent? Ninety-five percent of NNPC director is Fulanis 5% tó kù ní Yorùbá àti Igbo la pín mọ́ra wa lọ́wọ́ tẹ́ ẹ bá dé àwọn airport airport wa tẹ́ ẹ bá dé àwọn airport wa 95% àwọn directors níbẹ̀ they are Fulanis all five percent làwọn Yorùbá ti bẹ àwọn five percent Yorùbá ti sì mẹ́bẹ̀ ẹrú ni wọ́n á jẹ́ wọn à ní jẹ́ director messenger gateman ni wọ́n máa jẹ́ wọ́n challenge bàbá kí ló dé tó jẹ́ pé gbogbo àwọn head is Fulanis bàbá ní àwọn àwọn tó ń trust nìyẹn tó ń léèyàn àwọn èèyàn tó ń trust tó nígbàgbọ́ nínú wọn ló yàn ṣùgbọ́n nígbà tí wọ́n ní ìdìbò wa wọn à sọ fún wa pé àwọn ò trọ́ọ̀sì wa ta ló lọ gbé bàbá yìí wá bàbá Tinubu ni wọ́n lọ gbé wọn wá gbogbo wa la sì gbà fún bàbá Tinubu gbígbà fún tá a gbà fún ọ ló jẹ́ ká tẹ̀bò fún Buhari tó fi wọlé ṣùgbọ́n níbi tí nǹkan dé dúró lẹ́nìí Ah. èyí ò tún gbọ́dọ̀ ṣubú lójú kan náà ẹni ó bá ṣubú lójú kan náà lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ òpònú ayílàdà lérú ẹni bẹ́ẹ̀ ibi tó gbà kọjá lálákọ̀ọ́kọ́ tó ṣubú níbẹ̀ ó tún wá ń padà bọ̀ ó tún wá gbàbẹ̀ kọjá ó tún wá ṣubú òpònú nírú ẹni bẹ́ẹ̀ òpònú nírú ẹni bẹ́ẹ̀. òpònú nírú ẹni bẹ́ẹ̀ àdẹ̀fẹ́ padà yòpònú. àwọn tí gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ràn bàbá Tinubu èmi ò against wọn o ìhà tí bàbá kọ sí wọn lọ́jẹ́ ká máa sọ tí wọ́n ń sọ o i'm not against anybody ọ̀rọ̀ wọ́n nàìjíríà ojú táwọn sì fi rí tí gbogbo ẹ̀yin ẹ̀yin èèyàn wa tá a jọ ń ṣe yorùbá nation àti èèyàn wa tẹ́ ẹ believe nu yorùbá nation we don't need to abuse anybody a ní ìdí àti bú èèyàn kankan mọ́ a ní ìdí àti hmm, a ní ìdí ẹ̀ analysis tá a fi fẹ́ ń tá a fẹ́ tá a fi léèdì Yorùbá nation láléèdì ká ṣe àwọn tí wọ́n fẹ́ wọ́n Nàìjíríà wọ́n á ṣe analysis tiwọn nígbà tí Ọláìyá Igwe máa sọ ó ní nígbà tó ń síìkì Tinubu ní kán gbé e lọ sí àbúrọ̀dù eh, ìyàwó Tinubu ó náà gbọ́dọ̀ gbóǹdóńlé àwọn ni wọ́n sanwó òun ni wọ́n operate òun ó ní excuse hmm, ó ní excuse ó ní excuse kò fẹ́ fojú olóore gógí ló di ọ̀tẹ̀lé ṣùgbọ́n excuses tàwa náà àwa náà máa sọ excuses tàwa náà táwa náà ò fi fẹ́ wọ́n nàìjíríà táà sì fi fẹ́ táà fi lè tẹ̀lé ẹnì kankan olóṣèlú kankan táà fi lè tẹ̀lé olóṣèlú kankan mọ́ òun làwa òun làwa náà sọ yìí they fail they fake us all the politicians fake us since 1960 àfẹ́ nìkan kan ní tíráyàmá á ń lọ. àfún ẹnìkan kan ní tíráyàmá á ń lọ lílọ là á lọ. ọmọ wa lọ́kàn ọmọ wa lọ́kàn ọmọ wa lọ́kàn àdìsá gbígbé ìsọmọ wa lọ́kàn o àwọn kan ti ẹ̀ ń pòwe gangan pé ọmọ ẹni ò ní ṣèjì bẹ̀rẹ̀ kábìlẹ̀ kẹ̀sídìí ọmọ ẹlòmíràn kódà kò ní màá tún máa sọ yorùbá tó bá lọ dìbò fún àtìkù kódà mi ń fẹ́ ṣépè torí mi sẹ́ ọmọ mi lára ṣùgbọ́n yorùbá ẹni bí ni yorùbá tó bá lọ dìbò fún àtìkù on the other hand a dìbò fẹ́nì kankan tó bá jẹ́ pé nǹkan da orí bọ́ a ṣe fẹ́ ni tí gbogbo nǹkan wà létò tinú gbogbo wa kódà a ní ní excuse láti tẹ̀lé Tinubu nígbà tí Tinubu ń bẹ́ẹ̀lẹ̀ nígbà tó rí mi ọ̀dàrú sátìkù ni màá lọ dìbò fún sátìkù ni màá máa orí Yorùbá tó bá ń gbé Àtíkù kiri orí rẹ̀ dànù nìyẹn ṣùgbọ́n ṣé Tinubu lè ṣe sọ lè ṣe tí bẹ́ẹ̀lẹ̀ yìí ṣé Tinubu lè ṣe tí ń bẹ́lẹ̀ yìí ìrìn àjò tí ń bẹ́lẹ̀ yìí ó ti kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ àwa ń lọ ní àní tírẹ́sì a sì nígbàgbọ́ nínú ẹnì kankan mọ́ láti tàn wá jẹ. a ní tírẹ́sì nínú ẹnì kankan mọ́ a sì nígbàgbọ́ a sì ní àlọ́ òkè nìkan kan tàn wá jẹ mọ́ so iye ẹ̀yin tẹ́ bá wá ní tírẹ́sì nínú Tinubu tó bá wọlé famari haba kó wọlé pírẹsidẹ́ǹtì kò ní káwọ́ òfin ọ̀rọ̀ ìta ń béèrè fún níwájú ọlọ́run ìta wàá fẹ́ níwájú ọlọ́run kò ní kábílẹ̀ o àlùtà kọ̀ǹtínú àní o Victoria Zata Tinubu wọlé o fàmọ̀rìhábà bí ó sì wọlé fàmọ̀rìhábà èmi ò ní bá yín mi ò ni mi ò ní ègéǹsì àwọn ẹ̀yin tó bá fẹ́ ẹ̀yin tẹ́ ní interest nínú ọ̀nà yẹn ẹ mójútó àwa náà táwa lójú ọ̀nà Yorùbá nation ẹ fi wálẹ̀ jẹ́jẹ́lẹ̀ ẹ má dọ́dọ̀ wa ẹ má tàǹbà wa ẹ máa ṣe tí káwa náà máa ṣe tiwa Tinubu wọlé fàmìlíhábà kọ̀ọ̀kan mi kò sí wọlé kọ̀ọ̀kan mi ọ wọlé kò ní ká bọ̀ ọ̀rọ̀ Yorùbá nation lẹ̀ kò tó wọlé kò ní ká kúrò lórí ọ̀rọ̀ Yorùbá nation torí pé etí <laughs> ń bẹ ńlẹ̀ <laughs> àtàrí àjànàkú ni àtàrí àjànàkú àtàrí àjànàkú ni tí ń bẹ́lẹ̀ yìí <laughs> Èkó ẹ má fi Èkó wé Nàìjíríà ah, Fúlàní ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn Fúlàní ẹgbẹ́ rẹ̀ ń dà láàmú tó báyìí. fúlàní ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àwọn fúlàní ẹgbẹ́ rẹ̀ ni wọ́n tó ń yọ lẹ́nu ni wọ́n ń dà láàmú tó báyìí o kọ́ wá jẹ́ pé kì í ṣe fúlàní ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ dákan kí ni ọba ti ṣẹlẹ̀ ẹ mọ̀jà tanra wa wọ́n ti dá ogun sílẹ̀ wọ́n á ti dá wàhálà sílẹ̀ fúlàní lè ń bẹ níbẹ̀ o ní wàhálà tó ń pọ̀ tó báyìí o ní wọ́n ń pààyàn tó báyìí o wọ́n lọ jẹ́ wọ́n wá àwọn jákùjẹ prison ládùúrú ọmọ ogun tó orílẹ̀-èdè yìí ni ládùúrú air force ta ni ládùúrú navy ta ni ládùúrú sọ́jà ta ni ládùúrú àwọn ládùúrú police force ta ni àtìrẹ́ nìkan kan mú sẹ́ẹ̀mọ̀ ni sẹ́ẹ̀mọ̀ páwọn náà ni àwọn <laughs> àwọn náà ni àwọn ni àwọn ni àà <laughs> hmm. àwọn ni. wọn wá rí kò sí kasuáàtì kankan ṣé bẹ́ẹ̀ làwọn ọmọ ogun yọ̀lẹ̀ tó ni ṣùgbọ́n ordinary citizen wọn a máa fìbọn lé wọn kiri nínú ìgboro ordinary citizen wọn máa lọ kó àmà tàǹkì wá ah, shame on you tó bá jẹ́ káwọn ọmọ ọlọ́mọ ni wọ́n ń protest wọ́n á lọ máa kóbọn jáde wọ́n á lọ máa fìbọn halẹ̀ wọ́n á máa lọ fìbọn halẹ̀ ẹ̀rọ òṣì máwọn ọmọ àwọn ọmọ tí wọ́n ń protest tán gbébọn dání ebí àwọn kan náà kọ́bọn wá pa wọn lógun yẹn kí ló dé tán jáde ká àtàkì wọn. àwọn ọmọ ọlọ́mọ táwọn ọmọ tó gbé kùmà lásán tákà já ọrẹ́ tán já ewé lọ́wọ́ láàrin lórí títì ni wọ́n á wá lọ kó àmọ́ tàǹkì wọ́n lè lọ kó àmọ́ tàǹkì bíi mẹ́jọ wọ́n wá kó wọn máa ṣe bí ẹni pákó ńlé nígbà táwọn eh, eh, ah, so àwọn tí àwọn tẹ́rọ̀rìsì wọ́n pọ̀ wọ́n ṣe wọ́n pọ̀ jà wọ́n sọ́jà wa lọ. so hmm, ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí tá a bá ní ká máa sọ lálẹ́ ìyá àlè ìsọtán ká sọ díẹ̀ ká mẹ́nu kó ń bẹ̀ ni. ká sọ díẹ̀ ká mẹ́nu ní tó ń bẹ́lẹ̀ ó ti wọ́ kọjá kọjá àlà nǹkan ti bàjẹ́ kọjá àyè. nǹkan ó ti bàjẹ́ kọjá àyè òun military politics reading òun reading on the military and politics ẹ lọ kàkẹ́ lọ wo reason tí àwọn military tí wọ́n fi intervene tí wọ́n fi intervene into politics ní 1966 ní 1966 nínú rẹ̀ ni poor condition of services poor condition of service nínú rẹ̀ ló wà. nínú tó fà á tí àwọn military Military intervention in politics. The causes of military intervention in politics in 1966 ẹ lọ kà ẹ lọ kà ìwé yìí ìwé yìí nígbà tí mo wà ní tí mo wà ní part three nc mi ni mo ni lasikọọsì lasikọọsì reading on reading on the military and politics àwọn àtọ nínú rẹ̀ pé òun rèé military the causes of military mainly the causes of military inter intervention in politics ore massive massive corruption and fund misappropriation misappropriation massive corruption and fund misappropriation láti ìgbà yẹn ẹ wá wò ṣe ṣe ní sixty six sọdínkù ni àbò massive corruption sọdínkù ni àbò ńlẹ́gùn fund misappropriation sọdínkù ni àbò ńlẹ́gùn nínú àwọn jẹnẹrìsì tó ní kálukú ó fi lọ nìyẹn. nínú àwọn jẹnẹrìsì òun rèé òun rèé òun lọ́wọ́ ní mímọ́ bẹ́ẹ̀ rí iṣẹ́ òun rèé massive corruption, and fund misappropriation. reason táwọn ológun fi gbàjọba ní 1966 rẹ̀ èmi tí nǹkan ti lọ yìí tí àwọn aṣọ́ìpù ọ̀bá gbàjọba lọ́wọ́ yín ṣe sí ni because wọ́n ti ń dọ́gbọ́n in tó ṣẹlẹ̀ ní Afghanistan ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ẹjẹ́ lọ kún fún ká kún fún àdúrà ká sì kún fún mẹ́lọ́wọ́ ọgbọ́n burúkú tí wọ́n dá yẹn tí wọ́n lọ ń sí àwọn ẹlẹ́wọ̀n lẹ̀ illegally ṣé àmàpọ̀ ọgbọ́n burúkú ni àwa àwa ajá làákàyè wá sì kọjá aago yẹn ládùúgbò ọmọ ogun tá a ní káwọn káwọn kan wá sọ pé àwọn kan o wọn lọ já prison kùjẹ prison very hard prison in this country káwọn kan kan sọ pé àwọn terrorists lọ àtàkẹ́ wọ́n sì sí gbogbo àwọn ẹlẹ́wọ̀n rẹ̀ just like that just like that ẹkún fún bẹ́ẹ̀ lọ́hùn káwọn kí ilẹ̀ yìí kọ́ má bàa dàbí Afghanistan táwọn àwọn àwọn àwọn terrorist àbí kíni tí wọ́n gbàjọba níbẹ̀ because these terrorist group are in power are in government already wọ́n ti lọ sí àwọn yòókù wọn lẹ̀. the people in power out of these terrorists wọ́n ti lọ sí àwọn yòókù wọn lẹ̀. kò ní kálukú kún fún bẹ́ẹ̀ lọ ni. kò ní kálukú ẹ ká kún fún ìbẹ́ lọ ni ọdún léyà tá a sì wà yìí gbogbo ìwọ tó bá ń lọ tó bá fẹ́ jẹran léyà láyọ̀ tó fẹ́ jẹ lókù ṣọ́ra pẹ̀lú yídì ṣọ́ra pẹ̀lú yídì àkó yìí ó ti ní èdè kákọ̀ fún corporation between Muslim and Christian ó ti kọ́ ọ̀gùn ká kọ́ ọ̀gùn cooperation between Christian and Muslim lọ́jọ́ ọléyá ó yẹ kí nílùú kọ̀ọ̀kan ká ṣe ìpàdé pẹ̀lú àwọn Christian tá a bá ń kí yídì lọ́wọ́ káwọn Christian kan ṣe kíni ká kọ́ bọ́n dání kí wọ́n ṣe kíni kí wọ́n ṣe security fún àwọn mùsùlùmí ọjọ́ tí àwọn Christian náà bá ń ṣe ọdún òkórè lọ́wọ́ nínú chọ́ọ̀chì káwọn mùsùlùmí tí ń bẹ ní community yẹn káwọn náà kọ́ bọ́n dání kí wọ́n ṣe security fún wọn. nàìjíríà ti kọ́ ọ̀fun o lòdodo ọ̀rọ̀ tẹ́mi ọba yín sọ nìyẹn tó bá wù ọ́ gbọ́ bá wù ọ́ torí pé irú kéèsì láyé ànábì muhammad sallallahu alayhi wa sallam tí ànábì dé ìlú madina the first thing tọwọ́ ètò tọwọ́ nìyẹn ó pe gbogbo àwọn ẹlẹ́sìn yòókù àwọn nasara àwọn yahudi ó pè wọ́n sí jókòó wọ́n jọ pé ẹ̀sìn náà ní bára wa ṣe àkókò táwọn bá ń ṣẹ̀sìn wa lọ́wọ́ ẹ̀yin tẹ́ jẹ́ ẹlẹ́sìn ẹ máa dáàbò bò wá àkókò náà bá ń ṣẹ̀sìn yín lọ́wọ́ àwa náà ká máa dáàbò bò yín ká jẹ́ kí ogun ogun ta kọjọ ja gbogbo wa ó ti ti yídì ní gbogbo òlú méjì àwọn ti káwọn kí kó ní àtàdá kí wọn tí àwọn mùsùlùmí bá ti ń kí anybody tàbárí tó ṣe mí tó ṣe come sí kan fáyà come kan fáyà ìdànà situation tó ń bẹ́ńlẹ̀ yìí ó ti kọ́ ọ̀kan ó ti kọ́ ọ̀kan tó bá dẹ̀ di ọjọ́ ìkórè tàbí ọjọ́ ọdún kérésìmesì táwọn kírísítẹ̀nì náà bá ń ṣe ka invite àwọn mùsùlùmí pé ẹ̀yin mùsùlùmí àwọn náà fẹ́ sọdún ẹ dákun ẹ má jẹ́ káwọn àwọn ibu ibú yìí ẹ má jẹ́ pa o kí gbogbo mùsùlùmí o káwa náà tá mọ́ra káwa náà tá mọ́ra ẹni ọba lóògùn ọba ní lo lò ọba ní Ondo state tó bá jẹ́ pé ìṣọ̀kan bẹ yàtọ̀ sí ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́ ábùrù kúlí yá ayú alìkàfùrù nígbà tí àwọn àwọn kan àwọn àwọn àwọn tí ẹlẹ́sìn yàtọ̀ sí àwọn ẹlẹ́sìn yahudi àti nasọ́ra tí wọ́n lọ bá nàbí lùlù màdínà pé eré ànábì àti gba tara wa báyìí àti ń ṣe aláàbò láàrin ara wa lẹ́yìn ìgbà tí wọ́n sáyẹn eh, security agreement tán wọ́n wá lọ bá ànábì Muhammad pé ìwé àwọn nígbà tá a ti ń ṣàṣepọ̀ báyìí tá a ti gba tá a ti gba tara wa tá a ti ń jọ ń sọ̀rọ̀ security a ti jọ ń ṣètò òru jáwé jáwé kú jọ máa ṣẹ̀sìn papọ̀ ìwọ ànábì àkókò tó bá ti fẹ́ ṣe ẹ̀sìn rẹ àkókò tó bá ti fẹ́ kírun ká máa bá káwa náà máa wá kájọ máa kírun àkókò táwa náà bá ti lọ church kẹ́yìn náà máa wá kẹ́ẹ̀mú kájọ máa ṣèsìn náà church ànábì ní rárá lọ́lọ́run fi wá sọ kúlíyà ayọ́ àlè sùràtù kàfírùn kalẹ̀ pé ìyá kúlíyá bada a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim kúlíyá ayyuhal kafirun la a'budu ma ta'buduna ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin traditionalist tẹ́ ẹ wá tẹ́ ẹ ní kí wá máa bá ń ṣe ẹ̀sìn yín la a'budu ma ta'buduna ẹ̀sìn yín ẹ máa sìn èmi ò ní bá ń sìn wàlá anton abiduna mọ̀ àbùrù ẹ̀sìn tèmi náà tí mo ń ṣe tó jẹ́ ti mùsùlùmí ẹ̀yin náà ẹ má bà mí sìn ìyẹn ni pé oníkálukú máa dúró lórí ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n ètò security àjọ máa ṣe ni. rísì tí ọlọ́run fi sọ kúlí yàyọ́ àdìkáwìrì náà kalẹ̀ nìyẹn o ẹ̀sìn ni ọ̀pá wá pọ̀ gbogbo àwọn nǹkan ìgbàyégbádùn ọjọ́ pawápọ̀ ọ̀rọ̀ security ọpawápọ̀ ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú ọpawápọ̀ ọ̀rọ̀ bá ṣe tó lùṣe ọpawápọ̀ ọ̀rọ̀ politics nínú ọpawápọ̀ ọpawápọ̀ ẹni oríire ọba pé kí lọ́kẹ́ àbá pẹ̀lú politics dẹ̀dẹ̀rẹ̀ ń gbá ẹmú nìyẹn dẹ̀dẹ̀rẹ̀ ń gbá ẹmú <laughs> òpònà kí lọ́ba káàbá pẹ̀lú ọba sọ fún mi pé kí lọ́kàn mi tí mo fi kàwé ọba tó máa sọ fún mi pé kí lọ́kàn mi tí mo fi lọ rí di economics political science next school i read economics political science and when i was in school i happened to be the president of my department what are you telling go and google for it or go to Ilaro go college of education ask for comrade Shao ask for comrade Shao wọn à lè gbàgbé history wa àti impact mi in my department when I was when I was in school. They can never forget it. àwọn ò kọjá mi kankan mọ́ lápá ọlọ́run ti ṣe wá ọlọ́run ló ṣe wá bẹ́ẹ̀ kò sáàyè náà tí mo ti lè kọjá tí mi ní lápá bẹ́ẹ̀ kì í ṣe bí màá ṣe kì í sì sọgbọ́n kì í ṣe fúnra ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ló ṣe mí bẹ́ẹ̀. out of thousands of students out of thousands of students when I was in school they made me their president they elected me as their president economics president olórí àwọn ahun olórí fún àwọn ahun torí ẹ bá ti ṣe economics ahun ni yóò la ahun díẹ̀ bó jẹjẹ pé èmi náà láàrún díẹ̀ tí wọ́n gbogbo ara láàrún ẹ̀sìn Islam ó ní ká máa ná so tó bá jẹ́ pé mi ń kéwú èmi náà bá láàrún púpọ̀ mm, mi ń pọ̀ olórí àwọn ahun and combination subject lèyàn máa ṣe téèyàn bá wà ní NC and then I was interested in, in, in, in politics tí mi ti ẹ̀ wá mọ̀ pé iṣẹ́ kéwú ni máa padà ẹ̀kọ́ kéwú ni máa padà máa kọ́ àwọn ọmọ. Then I was interested in politics. That was the reason why that was the reason why I read economics and political science. I have passion for politics. And I wanted to know much about politics. And Alhamdulillah today, I know much about politics. Our hidden agenda. Hidden agenda níbi tí nǹkan ń lọ yìí, Come on, máa jẹ́ pé àwọn swap náà máa gbàjọba lady. èdè Sharifdeen. So ẹni ọba ti ń lọ yídì, oníkàlùkọ́ wà very careful àwọn boko haram wọ́n ti lọ set ara wọn free o kùjé prison tí wọ́n lọ sí sí àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n lọ sí kalẹ̀ ní kùjé prison wọ́n ní plan o wọ́n ní plan o sọpọ́ọ̀tì àwọn èèyàn kan ní gọ́ọ̀mẹ̀ntì ń bẹ́ẹ̀bẹ́ o tọ́ sọpọ́ọ̀tì àwọn èèyàn kan ń bẹ́ẹ̀bẹ́ o wọ́n àtàrí lọ wọ́n ní sọpọ́ọ̀tì o. So, wọ́n rí support o so wọ́n dẹ̀ ní agenda during the during the Eid Kabir festival wọ́n fẹ́ execute àwọn plans kan ló fi já sí pé gbogbo gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ti ń lọ sí Eid lọ́tẹ̀ ìgbogbo àwọn táwọn bá jẹ́ imams àwọn christian ti ń bẹ ládùúgbò wa ẹjẹ́ á pè pàdé ká bá wọn ṣe meeting kájọ ṣe iṣẹ́ lórí ètò ààbò láàrin ara wa ládùúgbò láàrin ara wa kájọ jẹ́ lórí ètò ààbò ẹ má jẹ́ akọ ẹ má jẹ́ akọ ẹ má jẹ́ asọ̀tà ara wa kákọ̀ ìsira wa nítorí pé a jẹ́ ẹlẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ kò sínú ilé tán bá délé ní tí ò ní sí ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta níbẹ̀ àní ìdí àti kọ̀yìn síra wa o torí pé a jẹ́ ẹlẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ àjọ máa ṣiṣẹ́ lórí ètò ààbò ni o àkó tí àwọn táwọn bá wà ní yìí káwọn kírísítẹ́nì kí wọ́n ṣiṣẹ́ ètò ààbò lórí àwọn tí bẹ́ńjìdì kákọ̀ọ̀bọ̀ kákàdá kí wọ́n gáìdì yídì ìjọ táwọn christian náà bá tí wọ́n bá ń ṣe christmas tàbí new year káwọn mùsùlùmí náà kó bá kákàdá kí wọ́n gáìdì wọn bẹ̀. that is just it lẹ́yìn náà nínú àwọn point tí mo ti sọ ṣáájú òun náà ni pé àwa o we are no longer interested in this collapse in this collapsed country in this collapsed country orílẹ̀-èdè tí ò lè dá employ àwọn àwọn àwọn àwọn promises tí wọ́n fi àìmọye owó kàwé òbí ẹlòmíì gba lápò tó ní kọ́ mari ò lè kàwé òbí ẹlòmíì gba ọgbà ọgbà lóhùn tí ò lè san tán tó ní kọ́ mari ò lè kàwé síbẹ̀síbẹ̀ ọmọ parí ìwé tán àwọn ni wọ́n tó ń ra gàrí fún ọmọ wọn mu ṣé kọ́ńtì nìyẹn orílẹ̀-èdè tí ò lè dá jẹnẹrétì ẹlẹ stable electricity ṣé kọ́ńtì nìyẹn ṣé kọ́ńtì nìyẹn orílẹ̀-èdè tí ò lè provide good road sínú òlú àti nígbèríko sí kọ́ńtì nìyẹn orílẹ̀-èdè tí ò lè provide standard health care fún àwọn aráàlú tó jẹ́ pé àwọn president wọn àwọn governor wọn àwọn senator wọn tán bá fẹ́ gbàtọ́jú wọn á travel out àwọn masses poor masses táwọn bá fẹ́ gbàtọ́jú àwọn òrùwó láti travel out àwọn ń kú àìsàn kékeré ń pa wọ́n sí kọ́ńtì nìyẹn kí ló tún kù ẹ̀tọ́ ẹ̀dàgbẹ́ bá ń tá ìbọn tó tún kù tó yẹ kí wọ́n ṣe fún wa yes education education orílẹ̀-èdè tí ò lè provide standard standard education fún àwọn poor masses tó jẹ́ pé àwọn gọ́fúnọ̀ tí ń bẹ lórílẹ̀-èdè náà wọn à fi ọmọ wọn sí skul tí ń bẹ lórílẹ̀-èdè tí wọ́n láwọn ń darí lé lórí àwọn president ń bẹ lórílẹ̀-èdè yẹn wọn à fi ọmọ wọn sí skul tí wọ́n láwọn ń darí lé lórí àwọn sẹ́nitọ̀ fọmọ sí skul tí wọ́n láwọn ń ṣe ètò lé lórí téèmọ̀ ta o sórílẹ̀-èdè nìyẹn ẹ̀yin tẹ́ ń sáré tẹ̀lé wọn lẹ́yìn ìjọba wọn wà nínú yín sọmọ wọn ń kàwé láàrin ibi táwọn ọmọ títí ti ń kàwé sọmọ tí wọn ń kàwé láàrin wọn. sórílẹ̀ nìyẹn àwọn àwọn òṣìṣẹ́ iléèwé wọn á ṣíráìkì láì mọ́ yóò sùn wọn à ní rẹ́ni sójà wọn nígbà tó mọ wọn ò sí níbẹ̀. àwọn òṣìṣẹ́ elétò òlera wọ́n ń ṣáìkì nígbà níbẹ̀ ojú ọ̀nà tí ọ̀dá àwọn èèyàn ní accident wọ́n kú dànù lójú ọ̀nà tí ọ̀dà kódà àwọn olè tó ń rọ́ọ̀bù lójú ọ̀nà tí ọ̀dá wọn nígbà tán rìn lójú ọ̀nà nígbà tán rìn by road wọn wọn by road orí atẹ́gùn làwọn ti rìn gbogbo iléeṣẹ́ tó kú wọn rẹ́dì láti jí nígbà tí wọ́n ní ọ̀pọ̀ owó táwọn gan òun ti jí ọ̀pọ̀ owó tí wọ́n lè nátán tọ́mọ wọn ò lè nátán they can never care lórí àwọn lórí iléeṣẹ́ tẹ́ ẹni tẹ́ tó ti kú yẹn wọ́n lè kí ẹ wọ́n lè kí ẹ owó táwọn lè tán nátán wọ́n ti jí kéèyàn kan máa jí eighty billion dollar eighty billion kéèyàn kan tó kọ́ máa jí eighty billion ó dàgbé sí bóyá eighty billion dollar àbí eighty billion naira kódà kò jẹ́ eighty billion naira kájẹ̀ má sọ̀rọ̀ eighty billion dollar eighty billion naira kẹ́ máa bá lákàtì èèyàn kan ṣoṣo sórílẹ̀-èdè nìyẹn. ìyà ń jẹ àwọn ọlọ́pàá ìyà ń jẹ àwọn sójà ìyà ń jẹ wọn wọn à lè sọ ń jẹ wọn àwọn sójà tẹ́ rí yẹ ìyà ń jẹ wọn àwọn ọlọ́pàá tẹ́ rí yẹ ìyà ń jẹ wọn ìyà ń jẹ wọn orílẹ̀-èdè tó ti fún àwọn òṣìṣẹ́ wọn á ti fún wọn ní promotion tí ọ̀dẹ̀ ní reflect nínú pépà tí ò ní reflect nínú sálárì wọn sórílẹ̀-èdè nìyẹn orílẹ̀-èdè tí wọ́n á ti fún àwọn òṣìṣẹ́ ní promotion kò ní reflect nínú pépà wọn kò ní reflect nínú sálárì wọn sórílẹ̀-èdè nìyẹn mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ kà nínú eyín adípèlé mélòó la fẹ́ kà nínú eyín adípèlé. Hmm. níbi tí scam fraud orílẹ̀-èdè níbi tó worst dé lẹ́nìí tílẹ̀ mọ́ yìí wọ́n tún fraud wọ́n tún scam àwọn alálàájì sẹ́rí páyé wọn ti ta àwọn tó fẹ́ lọ sí hajj tí wọ́n fẹ́ lọ sí sí ọlọ́run wọ́n tún fraud wọn wọ́n tún fraud wọn corruption everywhere ah tọ́ ẹ̀yin tẹ́ ẹ bá lẹ́ ní interest nínú wọ́n nàìjíríà ẹ múra sí ẹ mójútó àwa o àwa o Tinubu wọlé o àwa ń ṣe Yorùbá nation wa lọ àádẹ́gbà kò tún wọlé o àwa ń bá oyún títí tá a fi gbà torí pé a gbà a gbà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin àwọn nǹkan míì tàbátọ̀ tó wá tó díjọ́ míì á tún máa pàdé máa sàlám